ìwé kìíní pọ́ọ̀lù sí àwọn ará kọ́ríntì kọ́ríntì kìíní orí kìíní. èmi pọ́ọ̀lù tí ọlọ́run pè láti jẹ́ òjíṣẹ́ kristi jésù. àti sositeni arákùnrin wa ni à ń kọ ìwé yìí. sí ìjọ ọlọ́run tí ó wà ní kọ́ríntì àwọn tí a yà sí mímọ́ nípa ìṣọ̀kan pẹ̀lú kristi jésù tí a pè láti jẹ́ ènìyàn ọ̀tọ̀ àti gbogbo àwọn tí ń pe orúkọ olúwa wa Jésù Kristi níbi gbogbo Jésù tí í ṣe olúwa tiwọn àti tiwa kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti olúwa Jésù Kristi kí ó máa wà pẹ̀lú yín mò ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi nígbà gbogbo nítorí yín nítorí oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún yín nínú Kristi Jésù nítorí pé ẹ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn nínú Kristi ẹ ní ẹ̀bùn ọ̀rọ̀ sísọ ẹ sì tún ní ẹ̀bùn ìmọ̀ ẹ̀rí Kristi ti fẹsẹ̀ múlẹ̀ láàrin yín tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé kò sí ẹ̀bùn ẹ̀mí kan tí ó kù tí ẹ kò ní ẹ wá ń fi ìtara retí ìfarahàn Olúwa wa Jésù Kristi ẹni tí yóò fi ẹsẹ̀ yín múlẹ̀ títí dé òpin tí ẹ ó fi wà láìlẹ́gàn ní ọjọ́ ìfarahàn olúwa wa jésù kristi ẹni tí ó tó gbẹ́kẹ̀lé ni ọlọ́run tí ó pè yín sínú ìṣọ̀kan pẹ̀lú ọmọ rẹ̀ jésù kristi olúwa wa. ẹ̀yin ará mo fi orúkọ olúwa wa jésù kristi bẹ̀ yín gbogbo yín ẹ fohùn ṣọ̀kan kí ó má sí ìyapa láàrin yín ẹ jẹ́ kí ọkàn yín ṣe ọ̀kan kí èrò yín sì papọ̀ nítorí pé nínú ìròyìn tí àwọn ará kílíò è mú wá ó hàn sí mi gbangba pé ìjà wà láàrin yín ohun tí mò ń wí ni pé olúkúlùkù yín ní sọ tirẹ̀ bí ẹnìkan ti ń wí pé ẹ̀yìn Pọ́ọ̀lù ni èmi wà ní ẹlòmíràn ń wí pé ẹ̀yìn Àpólò ni èmi wà tí ẹlòmíràn tún ń wí pé ẹ̀yìn Pétérù ni mo wà ní tèmi ẹlòmíràn sì ń wí pé ẹ̀yìn Kristi ni èmi wà ṣé Kristi náà ni ó wá pé yẹlẹyẹlẹ báyìí ṣé èmi Pọ́ọ̀lù ni wọ́n kàn mọ́ àgbélébù fún yín àbí ní orúkọ Pọ́ọ̀lù ni wọ́n ṣe ìrìbọmi fún yín mo dúpẹ́ pé n kò ṣe ìrìbọmi fún ẹnikẹ́ni nínú yín àfi Kírísípù àti Gáíyù kí ẹnikẹ́ni má bàa wí pé orúkọ mi ni wọ́n fi ṣe ìrìbọmi fún òun mo tún rántí mo ṣe ìrìbọmi fún ìdílé stefana n kò tún rántí ẹlòmíràn tí mo ṣe ìrìbọmi fún mọ́ nítorí pé kristi kò fi iṣẹ́ ṣíṣe ìrìbọmi rán mi iṣẹ́ ìwàásù ìhìnrere ni ó fi rán mi kì sì ṣe nípa ọ̀rọ̀ ọgbọ́n kí àgbélébù kristi má bàa di òfo. nítorí ọ̀rọ̀ àgbélébù kristi jẹ́ ọ̀rọ̀ òmùgọ̀ lójú àwọn tí ń ṣègbé ṣùgbọ́n lójú àwọn tí à ń gbàlà agbára Ọlọ́run ni nítorí ó wà ní àkọsílẹ̀ pé Ọlọ́run wípé èmi ó pa ọgbọ́n àwọn ọlọ́gbọ́n run n ó pa ìmọ̀ àwọn amòye tì sápá kan. ipò wo wá ni àwọn ọlọ́gbọ́n wà àwọn amòfin ń kọ́ àwọn tí wọ́n mọ ìyàn ní ayé yìí ń kọ́ ṣebí Ọlọ́run ti sọ ọgbọ́n ayé yìí di agọ̀ bí ó ti jẹ́ ìfẹ́ Ọlọ́run pé kì í ṣe ipasẹ̀ gbogbo ọgbọ́n ayé yìí ni ènìyàn yóò fi mọ Ọlọ́run ó wu Ọlọ́run láti gba àwọn tí ó gbàgbọ́ là nípa ìwàásù tí à ń wà tí ó dàbí ọ̀rọ̀ òmùgọ̀. nítorí àwọn Júù ń béèrè àmì àwọn Gíríkì ń lépa ọgbọ́n ṣùgbọ́n ní tiwa àwa ń wàásù Kristi tí wọ́n kàn mọ́ àgbélébù ohun ìkọ̀sẹ̀ ni ìwàásù wa yìí jẹ́ lójú àwọn Júù ọ̀rọ̀ òmùgọ̀ sì ni lójú àwọn orílẹ̀-èdè yòókù ṣùgbọ́n lójú àwọn tí Ọlọ́run pè ìbáà ṣe Jù tàbí Gíríkì Kristi yìí ni agbára Ọlọ́run òun ni ọgbọ́n Ọlọ́run nítorí àgọ́ Ọlọ́run gbọ́n ju ènìyàn lọ àìlágbára Ọlọ́run sì lágbára ju ènìyàn lọ. ẹ̀yin ará ẹ wo ọ̀nà tí Ọlọ́run gbà pè yín kì í ṣe ọ̀pọ̀ nínú yín ni ọlọ́gbọ́n gẹ́gẹ́ bí èrò ẹ̀dá ọ̀pọ̀ nínú yín kì í ṣe alágbára ọ̀pọ̀ nínú yín kì í ṣe ọlọ́lá ṣùgbọ́n ọlọ́run ti yan àwọn nǹkan tí ayé kà sí agọ̀ láti fi dójú ti àwọn ọlọ́gbọ́n ó yan àwọn nǹkan tí kò lágbára ti ayé láti fi dójú ti àwọn alágbára bẹ́ẹ̀ ni ọlọ́run yan àwọn ẹni tí kò níláárí àti àwọn ẹni tí kò já mọ́ nǹkan kan rárá àwọn tí ẹnikẹ́ni kò kà sí láti rẹ àwọn tí ayé ń gbé gẹ̀gẹ̀ sílẹ̀. ìdí tí ọlọ́run fi ṣe báyìí ni pé kí ẹnikẹ́ni má bàa lè gbéraga níwájú òun nípa iṣẹ́ ọlọ́run ẹ̀yin wà ní ìṣọ̀kan pẹ̀lú Kristi Jésù òun ni ọlọ́run fi ṣe ọgbọ́n wa àti òdodo wa òun ni ó sọ wá di mímọ́ tí ó dá wa nídè nítorí náà gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé ẹni tí ó bá fẹ́ ṣe ìgbéraga kí ó ṣe ìgbéraga nípa ohun tí Olúwa ṣe.